والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نقول في مصر تباكم láti lọ ṣiṣẹ́ hajj ọ̀ràn ẹ̀ lọ́jọ́ lórí pípé owó tó ń fẹ́ lò owó tó jẹ́ halal owó tó má kìí sowó kówó kìí sowó tá a tujọ látara nǹkan tó jẹ́ ìwà owó burúkú owó tí ọ̀dà owó lọ́jọ́ pé ń lọ sán láti lọ sí ṣe ìkọjọ pé gbó lọ́ntà ọtí lọ́ntà àbọ̀ gbé súnmọ́ mi ǹjọ́ mi nìyẹn gbé owó tó ń pa látara àwọn sí àbúrò lọ́wọ́ afẹ́ lọ fi ṣiṣẹ́ hajj abẹ́ni tó ṣẹ́só owó òfò tó ajẹ́ pé òun lọ́fẹ́ lọ san láti lọ ṣiṣẹ́ hajj lódodo owó tó ń fi lọ sí hajj nìyẹn kìí ṣe owó kékeré mílíọ̀nù ó ń gbé mílíọ̀nù pọ̀ ní kò ti rí bẹ́ẹ̀ rí tẹ́lẹ̀ fún ṣùgbọ́n àsìkò tó lu abá kọ ó ní kálukú pé ọ̀lọ́ ṣiṣẹ́ hajj kò ní máa bólúwa ti ṣe ṣe rán pọ̀ òkúkú ti wà láyé ti pẹ́ náà ó wà láyé nígbà tó wo ṣe hajj tí ọ̀lọ́ títí bàbá wò sí iye tọ́já sí lónìí ṣùgbọ́n nígbà náà ọ̀rọ̀ náà rẹ̀ torí pé àsìkò olú ẹlẹ́dàá tó dá fún ọ tí wọ́n náà lọ ṣiṣẹ́ hajj kò tí ì tó tí mílíọ̀nù tó bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ tó lọ́wọ́ bá kọ́ pásìkò títọ́ òní máa bólú ọ́ ti ṣe ṣe bíbọ̀ àṣírí fún ọ tó fi lọ tí wọn náà fi lọ ti ṣe hajj rẹ̀ tí ẹ̀ bá wọn gbìyànjú títí láti rí pọ̀ ń wọ́n tó ṣe pé gbogbo bó ti ṣe fà àwọ̀ yìí ọ̀ka jùlọ olú ẹlẹ́dàá ẹni tá a bá ti lérò kò dérò wa o Islam ọ̀bẹ wa wọn á ti torí kó àwọn sábẹ ẹsẹ hajj náà ni ká lọ jalè àbí ká lọ ṣe jàmbá àbí ká lọ takú sílé olówó àbí ká takú sí ẹnu ọ̀nà olóṣèlú ike kí wọn sá fún wa ni wọn sá nu wa ni àbí ká máa sunkún sọmọ wa lọ́rùn olú ẹlẹ́dàá ọ̀bẹ wọn gbogbo eléyìí wọlé lẹ́ẹ̀dì àlùmẹ́sì ìṣẹ̀lẹ̀ ìtìmọ̀nì sọ̀kọ́ àìlẹ́ ìṣẹ̀bí ìlà ò lágbára ọ̀dọ́wọ́ rẹ ní ìsọ̀ràn ẹ̀ lórí rẹ̀ tó bá sì kù kò sí nínú tó lówó bí ọ léèrè àtúnṣe pọ̀ náà ó mọ̀ pé òun fún ọ lágbára rẹ̀ kò ní bí ọ léèrè kò sì bí ọkọ̀ jalè nítorí ẹ̀ rẹ òbúkátà pé ọmọ abọ́kan jẹ́ kọ́mọ bara jẹ́ ẹni tí ọ̀tàkùtì lọ́rùn bọ́bọ̀ sanwó sí hajj ọdún kẹta ni ọdún kẹrin ni bọ́bọ̀ san bọ́bá para rẹ̀ ọ̀fọ̀ rẹ̀ parẹ́ ni ó tún gbà olú ẹlẹ́dàá wa nítorí ọba ti lágbára kò bírú ọlọ́run àwọn tó bá lọ síṣẹ́ hajj pẹ̀lú owó haram pẹ̀lú owó burúkú ẹ fún wa ní ròdùnú pípẹ́ hajj tí wọ́n lọ sí wọn kàn fúnra wọn wà láṣẹ ni olú ẹlẹ́dàá fi gbà kankan ẹ̀yà àti nǹkan tí èèyàn bá ṣe lọ́nà tọ́tọ́ lọ́nà tó ṣe é kọ́ dáa tó bá kówó ni wọ́n máa fi ṣerú ẹ̀sìn bẹ́ẹ̀ pẹ̀lú owó tó máa owó tó fi sí ọ̀gá ti má gbàgbé ẹ̀ olú ẹlẹ́dàá ò ní gbà lọ́dọ̀ rẹ̀ ó wá nínú hadith látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní tó bá kó wọ haram lèèyàn pa létè láti lọ fi ṣiṣẹ́ hajj téèyàn bá ti lè dá ẹsẹ̀ rẹ̀ tẹ àtẹ̀gẹ́sìn lẹ́sẹ̀ labbaik Allahumma labbaik olùdánilóhùn kan yóò dánilóhùn pípé lálẹ́ bẹ́ẹ̀kẹ́ wọlé sàdé zaadu kàhárà gbogbo mọ jẹ́pẹ̀ wọ Allah lẹ́yìn jíjẹ́pẹ̀ rẹ̀ ọ̀jẹ́pẹ̀ rẹ̀ ó sì ní sóríire nítorí pé ń tọ́ palẹ́sẹ̀ láti lọ ṣiṣẹ́ hajj haram eléyìí iná nìkan ti ń retí àwọn ẹni tẹ́ kówó haram ni ni kí ẹ ṣe pé á lóòótọ́ o a lè sọ pé gbogbo owó tó ń lọ fi ṣiṣẹ́ hajj lówó tó má ṣùgbọ́n ìtọ́ pọ̀ jù nínú ẹ̀ àní tí kọ́bọ̀ bá ti wọbẹ̀ tó jẹ́ haram bẹ́ẹ̀ kọ́bọ̀ ẹ̀yọ̀ kan tó bá ti wọbẹ̀ tó jẹ́ haram bẹ́ẹ̀ lórí ẹ̀ kó kíyè sára owó tó má owó tó dáa owó tí kìí ṣowó èlé owó tí kìí ṣowó haram iná lèèyàn máa ń lò láti lọ ṣiṣẹ́ hajj olú ẹlẹ́dàá àwọn ẹni tó ń lánìyàn fún àwọn fẹ́ lọ ṣiṣẹ́ hajj ọ̀nà tí wọ́n fi rówó halal tí wọ́n fi lọ sí olúwa kó pèsè rẹ̀ fún wa àwọn ẹni tí wọ́n ti sán olúwa ẹlẹ́dàá kó má já wọn ń tàmà àwọn ẹni tí wọ́n sì ń gbìyànjú olúwa ẹlẹ́dàá kó jẹ́ kíyànjú wọn jọ kó ṣe gbogbo aló lórí rẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.